وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلاله وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى نيتي يا دار الشيء الصلاة والسلام محمد صلى الله عليه وسلم kí ládàá sọlájú náà máa bá النبي صلى الله عليه وسلم àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí tí ó fún ọdẹ ọjọ́ ìpínlẹ̀ alqiyama. àgbéyẹ̀wò ọ̀rọ̀ wa ní àkókò yìí ọ̀nà ní fiqhul akhlaq àgbóyé nípa ìwà ìwà ọmọlúwàbí tí ọlọ́run wa subhanahu wa ta'ala tí ó fẹ́ kí a máa fi bára wa lò àti ìṣàgbéyẹ̀wò àwọn nǹkan kọ̀ọ̀kan ní ìjòkó tí ó ti kọjá àmọ́ lónìí agbègbè kan bẹ tó ṣe pé ó ń jó wa lára púpọ̀ ó sì ń bani lọ́kàn jẹ́ pé ó pọ̀ láàrin wa pàtàkì jùlọ láàrin àwa tí à ń pàpẹ mára apá àwọn Ahlus-Sunnah wal Jama'ah ọlọmọṣáṣẹ ni àti yín kanú wọn. ìjẹ́ Ahlus-Sunnah wal Jama'ah ó kún tó pọ̀ sínú lára tá a fi máa ń jẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ nípa ìwà amágbègbè owó la ló ń bani lọ́kàn jẹ́ lọ́kòókò táwa yìí òun náà ni ìtàhámúlì بين الزوج والزوجة بين الزوج والزوجة ìwà tó yẹ kí a máa rí láàrin lọ́kọ-láya àmọ́ rí ó padà wá jẹ́ pé bọ́lọ́mù ọba ṣe describe ìgbésí ayé lọ́kọ-láya fún wa opposite ẹ̀ ní àwọn wá ń lé ìgbà ọlọ́wọ́ subhanahu wa ta'ala nígbà tó fẹ́ describe ìgbésí ayé lọ́kọláya pé ìdí tó ń ṣe ní káwọn ọkùnrin kí wọ́n máa márí àwọn obìnrin olúwa ní litaskunu ilayha litaskunu ilayha ìdí ẹni pé tí gbogbo ìta gbóná tán èèyàn ti dàbú látàárọ̀ níbi tí yóò máa rí fọkànbalẹ̀ sí ọ̀dọ̀ tá a rí ọ̀dọ̀ ìyàwó torí tó wá pé nípe lè ta sónú ilé ìhà màlákìlẹ̀ asàfihàn ìdí ọba nínú jẹ́ nínú pé ọkùnrin àtòbìnrin àríṣẹ̀ kí náà máa èyí ká fi rí ṣàkínà fìtínà lókúta méjì èyí tó yẹ kí fọkànbalẹ̀ ó máa bẹ láàrin lọ́kọláya ariwo lénìí ariwo lọ́la à ń jà lénìí à ń jà ní à ń jà lọ́la tí ò bá wá gbàgbé ní ìdánilẹ́kọ̀ọ́ yìí tó lọ ó dàbí bá ti yán díẹ̀ láwọn tó yẹ kọ́kàn ní ọlọ́rin mójútó ẹwà léyìí tó pọ̀ jù ń bẹ̀ náà ó wọ́wọ́ látọ̀dọ̀ obìnrin àwọn méjèèjì nǹkan yẹn ọ̀kan náà ni máa ń dá gbogbo wàhálà tá à ń sọ yìí lẹ̀ òun náà ni rọ́dù ṣàràìlá wàtàkù ṣẹ̀rí àtìlá òfin ọlọ́run tọ́lọ́run ọba gbélẹ̀ pé ẹ̀yin ọkọ àtìyàwó tẹ bá fẹ́ máa bára yín gbé ọlọ́run wá gbé kalẹ̀ pé báyìí ní kẹ́ṣe máa bára yín lò ìwọ ọkọ ní tí wọ́n máa mójútó rẹ̀ ìwọ ìyàwó ní tí wọ́n náà mọ mójútó yìí níjọ́ tí ìkànnú àwọn méjèèjì bá ti gbé responsibility rẹ̀ kalẹ̀ irú ìgbésí ayé lọ́kọ láya bẹ́ẹ̀ èyí tá a fi máa mọ rí fọkànbalẹ̀ kí la máa rí jẹmọ àmàlú ara kí wá làwọn nǹkan tó yẹ kóbìnrin lọ mójútó púpọ̀ àwọn bóyá lẹ́nu àkókò ta ní insha tába lè níbi ìṣàgbéyẹ̀wò nǹkan bíi mẹ́ta àbí mẹ́rin táwọn obìnrin wa náà bá lè lọ rí mójútó insha Allah àwọn ìgbésí ayé lọ́kọ́láya wa yóò mọ̀ jẹ́ sì máa láàyè ọlọ́mọṣàdé ìgbésí ayé kọ̀ọ̀kan wọ́n mọ̀ ọ̀dọ́kọ́ láàyè. أولا يطلب من المرأة المسلمة الطاعة لزوجها الطاعة لزوجها والطاعة تكون كاملة mutlaqa kí lè tó eléyìí ni pé gbogbo obìnrin mùsùlùmí tó fẹ́ tí gbèsè ayé òun àtọkọ òun kó dùn dáadáa afẹ́ kankan lọ́dọ̀ rẹ̀ kí ni nǹkan náà àpàtú nìjà òjìlá ìtẹ̀lé àṣẹ ọkọ ìtẹ̀lé kí ni àṣẹ ọkọ ẹ̀rí bá tí wọ́n á yẹ pé wọ́tọ́ àtú tí bá mi sọ pé tọ́ à ìtẹ̀láṣẹ ọkọ obìnrin ní ọmọ bíi rẹ̀ pé sí ìwà tẹ̀láṣẹ rẹ̀ mú ilé tí wọ́n tú ẹ̀ ọ́ yẹn pé tọ́ àtàwọn sọ pé yẹn tẹ̀láṣẹ ọkọ tẹ̀kọ́ òun kà mí la ìtẹ̀láṣẹ tányányá ìtẹ̀lé kí ni tányányá kéèyàn juwọ́ ju sẹ́lẹ̀ kọ̀kọ́ kó ní total submission fún ọkọ rẹ̀ pé níbi tó bá ti darí mi sí ibẹ̀ náà ní kí ni ibẹ̀ náà ni ìmọ̀ ìlà fi ma'siyati al-khaliq èyí tí n bá rí lọ́ọ̀yà jẹ́ pé àpòyá mo fẹ́ ṣe ọlọ́run bá mẹ́rin àwọn máa la aqdiru alayhi àbí nǹkan tí mi ní kápá rẹ̀ tí ò bá ti jẹ́ méjèèjì ìṣùpin tọ́lọ́run ọba tí ò fẹ́ kì í sì ṣe tóbìnrin ò ní kápá no matter what àti no matter condition tóbìnrin bàbá rẹ̀ níbi tọkọ bá darí rẹ̀ sínú àlùkìmí lọ́wọ́ ọmọ náà kọ́lọ́kú tó àwọn ìyàwó wọ́n ṣe níbi táyé wá délé ní bóyá ọ̀làjú là ń pè ní bóyá ibi táyé bá ṣàyí sí káyí sílẹ̀ là ń pè ní ọlọ́run náà ọ̀gọ̀rọ̀ obìnrin lè ní ti fẹ́ sọ di pé kì í ṣe gbogbo àṣẹ ọkọ ní àwọn màtẹ kódà nínú àwọn ẹlòmíì ìtàlájọ ń ṣe súnà yìí náà ẹlòmíì tó bá fẹ́ jáde lé ó rò pé nǹkan lójú ọ̀ràn yẹn lóun lórí ni kó nǹkan ìfọ́ọ̀mù ọkọ̀ information kan náà ni mo fọ́kọ̀ gba ìyọ̀dá lọ́wọ́ rẹ̀ pé ṣé mo lè lọ àbí àbí mi lè lọ. lẹ́yìn ó ba nínú jẹ́ pé àwọn ìyàwó wa tọ́láwọ̀ gbogbo orílẹ̀ agbègbè tí ń fúyẹ́ ó ti ń sọ̀rọ̀ wọn lọ́wọ́. ẹlòmíì tá bá kó gbogbo percentage díẹ̀ kọ́ lọ́tẹ̀ lọ́kọ̀ kalẹ̀ ó gbìyànjú gbogbo tí fi ń tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ ó dẹ̀kun ninety percent ní olókùn jọ náà ten percent ṣe àwọn ẹ̀ka ti gbogbo ìyẹ̀dú ni aláàfin ṣáà ṣe ten percent tó fẹ́ yọ ọ́lẹ̀ pé gbogbo nǹkan máa ń mọ́ tẹ̀ láṣẹ ọwọ́ ọkọ mi o àmọ́ lágbègbè yìí nítorí ó fẹ́ mi níbẹ̀ fẹ́ ṣe lẹ́nu agbègbè ten percent yẹn yóò sì mọ dá wàhálà lẹ́nu téèyàn bá fẹ́ tẹ̀lé àṣọ ọkọ rẹ̀ á ju gbogbo wọlé fún hundred percent. ṣùgbọ́n ṣe mọ̀ pé èèyàn ní wá àwọn kìnìún kan máa já wa ní mistake tí ò ní mẹ́sẹ̀lẹ̀ láàrin ọmọ ènìyàn alẹ́bùwá Muhammad sallallahu alaihi wasallam tó lóore jù wá lọ wáyé láàrin òun àti àwọn ìyàwó rẹ̀ náà wọn a máa ṣe ra wọn gbọ́ngbà lọ. àmọ́ gbogbo àwọn ìyàwó àti lẹ́yìn náà jẹ́ ìyàwó wa a ah, nínú àkọọ́lẹ̀ pé tọ́wá ní kinní kan bẹ táwọn olóbi tẹ̀ láṣà nábì sallallahu alaihi wasallam. ẹlòmíì nínú àwọn obìnrin lónìí ẹni tọkọ bá fẹ́ kán gbé náà ni yóò gbé lóòótọ́ yóò gbà ní tọkọ bá fẹ́ kán máa jẹ náà ni yóò gbà àmọ́ tó bá ní káwọn ọmọ fẹ́ lọ skul á ní àìrọ̀ èmi ni mo ní ráìtì ibi tí n bá fẹ́ kọ́ mọ́ lọ ní kíni ọ̀nìyàn yóò dá wàhálà lẹ́nu lẹ́yìn torí gbogbo ọjọ́ táwọn ọmọ yẹn bá ń lọ bí tí ò tẹ́ bàbá wọn lọ́rùn bàbá yẹn lè mọ̀ sọ pé tó ń dùn òun nìyẹn mọ́ á padà wá di ìkanra ní ìròyìn awádìí kó máa wá ṣe nǹkan kékeré àbúrò máa wá kanra kí ló dé táàbù ń kanra báyìí àbúgalé má lè sọ pé tó mú nkanra rẹ̀ òun náà dáwọn pé ẹni ah, tí mo wá ṣe yóò tí ìwọ́ ti tí ẹni ìṣe fún ẹkìní kan ní bẹ́ẹ̀ ní ìṣẹ́gbọ̀rọ̀ tó ṣe ṣùgbọ́n gbogbo obìnrin tó bá fẹ́ kí marital life òun kó máa lọ bó ṣe yẹ kó máa lọ torí àwọn àkóso náà gbogbo tọ̀ láti lè ní olóòrùn lọ́la yìí táwọn gbọ́ lójoojúmọ́ yìí ń bà wá nínú jẹ́ màmá àwọn nǹkan tá àmójútó rẹ̀ tí obìnrin tó wá mọ̀ pé òun ò tí rẹ̀ dé àti lọ juwọ́ ju sẹ́lẹ̀ lé ọkọ ẹni kó mọ̀ wùlẹ̀ lọ jòkó lé àwọn pérẹ́ǹtì ẹ̀ tí òtí dáadé bá dẹ̀ kan pàṣẹ fún ẹ kó bẹ̀ kan mọ̀ pé ten percent inú ẹ̀ òun ẹ̀ yọlẹ̀ tó wá ti bàbá ẹ̀ lẹ́ni kò lè sítọ̀ láàkì láàrin àbítọ̀ láti wà ní ẹ̀hẹ́ tó sì ní sọ dáwà lẹ́nu àwọn ọjọ́ tí ẹ̀rẹ́ bá ti ní pláàni kó ń fẹ́ márì ẹjẹ́ káyìtì jẹ́ kó máa rí ìpìlẹ̀ tí àwọn ìyàwó wa pín tó tó bá ti ló fẹ́ márì ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ìgbésí ayé ẹ̀ kò fẹ́ gbé e fún ọkọ rẹ̀ ni bí ṣẹ̀dá Islam kò sì gbé ìgbàlẹ̀ kalẹ̀ lọ́rọ̀ máa sọ káàmì wọ́ta àmì sọ fún ọ̀nà al olúwa ní àwùjá kọ̀wà mìíràn àlẹ́ ìṣẹ́ra àrùjálù qawwamuna 'ala an-nisaa bima faddala Allahu ba'dahum 'ala ba'd wa bima anfaqu min amwalihim ọlọ́dẹ àrùjálù àwọn ọkùnrin qawwamuna 'ala an-nisaa àwọn ni àwọn ni wọ́n máa jẹ́ apàṣẹ àwọn ni wọ́n máa jẹ́ olùdarí alàmìsà fáwọn dání fáwọn obìnrin kí wá lójú orí bẹ́ẹ̀ olùwàlúbí máa fà bọ́ọ̀rọ̀ bọ́ọ̀rọ̀ bá bọ́ọ̀rọ̀ ọlọ́run nítorí pé àwa la gbé apá kan wọn lórí apá kan àwa la máa hàn dọ́fun ẹ lọ́lá lórí obìnrin ọlọ́run ló wà ká ṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé àṣẹ́tẹ̀ láṣẹ ọkọ̀ tá à ń sọ yìí àṣàkọ́kọ́ tó kọ́kọ́ mú wá di pé àlọ́lọ́run fẹ́ bẹ́ẹ̀ ta ló fẹ́ bẹ́ẹ̀ jọ̀wọ́n sóńjọ́ téèyàn bá ti wá lóhùn òní dúró tí yẹ ní tọ́lọ̀ ń pàṣẹ tó wá lóhùn òní dúró tí àṣẹ ọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn bẹ́ẹ̀ nǹkan kejì tọkùnrin tó fi wá já láṣẹ ni pé wàbí máa àwọn fàkówó min àmọ́ àti látara tí wọ́n ná nínú kíní nínú owó wọn ìdáná obìnrin tó fẹ́ kí lè kí marital life òun kó dùn kó dẹ̀ tó jẹ́ exemplary láàrin àwọn ìgbésí ayé lọ́kọ láya ẹ jẹ́ ká sọ gbólómójútó agbègbè àtọ́ àtú lèmánì bizarre ìtẹ̀lé àṣẹ ọkọ fi kúlìlì wájẹ ní gbogbo ọ̀nà ní kò gbọ́rọ̀ níbi kan tí a yọ́lẹ̀ pé ìmọ̀ tẹ̀lọ́pọ̀ mi àmọ́ níbi torí bá dé ń sọ ẹ̀rọ tó rí rí o ẹnu ní gbogbo ọ̀nà ló gbà àkọ́kọ́ rẹ̀ àwọn máa ní a àmọ́ pé kí n má jáde àkóṣe nǹkan tó yọ àdébí kó má jáde náà rí o ẹ kí la fẹ́ jẹ́ lólé tí n bá fẹ́ ní yọ ọlọ́run bá subhanahu wa ta'ala fúrídọ́ọ̀mù obìnrin ọlọ́run ọba gbé ọkọ rẹ̀ àwọn kan wọ́n bẹ̀lẹ̀ ní àwọn al-aqlaniyun alladhina yuqaddisuna al-aql wa yuqaddimuna al-aqla ala an-naql àwọn kan bẹ̀lẹ̀ ní àwọn bìlì bá wọn látàrí àwọn mọ́jú aláwọn làwọn free thinkers àwọn ọmọ ọmọ dáadáa ń tàwọn wọn á sọ gbogbo ìyẹn náà ayé ló ló irú wọn máa ń jáde sírú àwọn ọ̀rọ̀ báyìí àtàrú àwọn al-mustashriqun àwọn orientalist mo wà ní àti ẹwà fẹ́ sóbìnrin di ìdàkúdà ní nígbàtẹ́ bá rí gbogbo ògbésí ayé obìnrin ó gbọdọ̀ gbé fún ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ni Allahu Akbar olúwarí aláàyà alamu man khalaq wa huwa al-latiful khabir kọ́lọ́hún fún wọn ní ọgbọ́n àbí ká pè ní ète ète tó ṣe pé kò sí bọ́kùn ní ṣe mìlúùn nílà ká ìlú àṣẹ tó bẹ̀rẹ̀ nígbà fẹ́ kó máa pa yóò sì máa pa àṣẹ tó bẹ̀rẹ̀ fẹ́ kó máa pa yóò sì máa ṣe kí ni yóò máa pa anábọ̀wá Muhammad sọ̀rọ̀ ó níbi sọ̀rọ̀ hadithi ó ní mi tí ì rí ẹni tó lè kó ọpọlọ ẹni tó nílà ká ìlú tó tó ẹnu wẹ̀lẹ̀ yìí ọlọ́gbọ́n ẹni tó gbọ́n ní o yóò sì máa dàpọ̀ ọlọ́run ọba ló máa máa gbé àwọn nǹkan kan sí wọn lára ẹni pé gbogbo ibi tó bèèrè bá wà ọmọ ní bíbẹ̀ sí máa rí lásán kọ́ ni gbogbo àwọn atáláwọn ṣiṣẹ́ báńkì lẹ́nu ìtàn kó àwọn obìnrin sí di ibi tán kó wọn sí àwọn ibìkan bẹ tó ikán ti mọ̀ pé tọ́rọ̀ bá fẹ́ tà àbútá obìnrin náà kàn máa ti ṣe ẹgbẹ́ tí obìnrin sí subhanallah ẹlòmíì ló ti bínú tọ́ba ti obìnrin sí tó obìnrin náà tó wá múra jákujáku àbá ara ló sì wọ́n balẹ̀ ọlọ́run ló gbé àṣẹ yìí fún un. tẹ́lí pé asọ́dọ̀ tó da ni ká pàṣẹ wà asọ́dọ̀ ọkùnrin ká ní kò bá lọ ọlọ́run bá lọ pín fifty fifty yóò padà pọ̀ síbi kan níbi kan lọ́dọ̀ ẹ̀yẹ torí kò bèrè tí wọ́n kọ́ ní ète lọ́wọ́ kan tó wá ní àṣẹ fún àwọn ọlọ́dọ̀ lápàdà dábọ̀ ṣùgbọ́n lọ́mọ mọ̀ ìgbé àṣẹ báwa pé ọyá subhanallah èyí tó bá mọ̀ lò nù wọn yóò sì mọ̀ lu agbára yẹn báyìí yóò sì àwọn máa ní pé remote control sáàmà ẹ̀ta àwọn omi ń tẹ ogun kan gbóbìnrin sì jẹ́ fáwọn ọkùnrin rẹ̀ lóbi ẹ́sìpé tẹ́yìn ò bá ṣọ́ra èyí lè ṣorí ibú látara obìnrin oníkálukú ìtàwọn àfáà àti ìlọ kọjá tẹ bá rí ọ̀gọ̀rọ̀ àfáà míì tí wá dídàkudà tẹ bá ka ní òtà rẹ̀ kò sí tó bá látara obìnrin ìkànnì àwọn àfáà mi ní subhanallah ògbóǹtarigi nínú àwọn ahàlù sunna tí wọ́n jẹma afá sunna ni wọn náà bá ló wá sísá òfẹ́fẹ́ yàwó bọ́mọ kàríjí àti àti wá nù ìtàn náà kàwá àríjì obìnrin bá wọ pé afá ah, ni mí o ti fẹ́ náà nù ó fẹ́ tán pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bàbá yìí náà padà dìgbà tó bá tó bèèrè dáa fásitì so obìnrin à ń sọ gbélé ìkàlẹ̀ mọ̀ pé ṣẹ̀ríà Islam tó ṣe gbogbo tó ṣe bó ti ṣe ó nímọ̀ ó sì gbọ́n ju àwọn tọ́pẹ̀rẹ̀ wọn ní àwọn fẹ́ẹ̀kì kárí lọ. alákùnlé hàlù mọ̀lá ń lọ ni pé a padà padà síbi ọ̀rọ̀ yìí ò nínú àwọn pọ́ǹtì tá a padà mọ́ wa ìkànnú ẹ̀mí tá a sọ yìí. àwọn obìnrin wa kan lọ ní àtọ́ àtúnkàmì àtọ́ àtúnkàmì ìtẹ̀lé àṣẹ ọkọ gbogbo àwa obìnrin jẹ́ ká lọ tún ṣe má fi ibì kankan gbó ọkọ ẹlẹ́nu nítorí ọkọ bá ti fẹ́ òun ní kí ẹ̀mọ́ bá fẹ́ anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam nítorí ọkọ anábì pàdé obìnrin kan ìgbà tó wá pàdé obìnrin anábì wọn bí pé àwọn àjùbà rẹ àǹtí ìwọ tí mò ń wò ní obìnrin tí ìwọ tiẹ̀ ti lọ́kọ lé tí obìnrin tó ní ọkọ lé ni قالت نعم obìnrin ilé àpẹẹrẹ ànábì bẹ́ẹ̀ ni ó ti márì òṣèlú Muhammad sallallahu alaihi wasallam ànábì wa ń bi ọkùnrin náà pé obìnrin náà pé bóò lọ ti wá rí sọ́kọ rẹ bóò ní tó bá pàṣẹ bóò lọ ti ń ṣàṣẹ rẹ à ó nílò òjíṣẹ́ ńlá láàlú ló lọ́kọ̀ mi ò pàṣẹ rí kí n wá yí àṣẹ rẹ padà kí ní ìní gbọ́ àyàfi tí n bá rí pé mi ní kápá rẹ̀ anábì wa sọ gbólóhùn kan tá a fẹ́ kí gbogbo obìnrin ó dì mú lẹ́nu anábì nítọ̀ báyà jẹ́ bẹ́ẹ̀ ọkọ rẹ ń dì í mú dáadáa o àṣẹ rẹ dọwọ́ rẹ o ìnáma huwa jannatuki wà náàrùkì ìnáma huwa jannatuki wà náàrùkì anábì ọkọ rẹ tó ní àlìjánná rẹ nìyẹn wà náàrùkì iná tó sì wọ̀ lálẹ́ kìí àmọ́ ọkọ rẹ náà kẹfì báwo ọkọ wọn máa jẹ́ àlùjànnà níjọ́ tóbìnrin bá ti ń rí ìyọnu rẹ̀ níjọ́ tóbìnrin bá ti ń rí àdúrà rẹ̀ bákan náà ìyàwó ọkọ wọn máa jẹ́ iná fún ìyẹn ìtumọ̀ jẹ́ iná ni pé sábàbí tí ó fi wọ iná níjọ́ tí ò bá ti rí ìyọnu ọ̀pọ̀ àṣẹ ìwà àlùjànnà obìnrin láyé nínú tó gbọdọ̀ mójútó jù ba'da huquqillah haqqu zawjiha kó tó ronú mo fẹ́ ṣe dáadáa sáwọn èèyàn ẹ mo fẹ́ pẹ́ ní gbogbo àwọn àdísì tá a ń kàkó sí olóore láti báyìí ká báyìí gbogbo àwọn àhàdísì yẹn pátá kó tó lóun fẹ́ mójútó gbogbo èyí tó gbọdọ̀ kọ́kọ́ wá tóun ṣe máa mójútó tó jẹ́ primary assignment yẹn onígínní rí lọ́ọ́ zàwọ̀ yọ̀ọ̀nà ẹ̀ subhanallah níjọ́ tí obìnrin bá kúrò láyé tí ọkọ rẹ̀ bá lè fọwọ́ sọ̀rọ̀ àgbẹ̀ áá ah, Ummu ah, Abdurrahman ìyàwó mi alhamdulillah á ah, ó fírì lọ́dọ̀ mi tọkọ bá ilé sọ pé ó fírì lọ́dọ̀ òun pé òun yọnu sí tanyanya á àyèmọ́ fírì rẹ̀ wájú Ọlọ́run díẹ̀ báyìí ló kù nítorí pọ́lọ́wọ́n ọba ó so oríire obìnrin ó so mọ́ àwọn tàbí jama anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní idha sallatil mar'atu khamsaha ó ní jọ́ tí obìnrin tí ó bá ti ń kírun wákàtí márààrún rẹ̀ pérépéré wa ahsanat farjaha ó dẹ̀ tó ń ṣọ́ abẹ́ rẹ̀ kò ṣe zìnà wa ata'at zawjaha ó dẹ̀ tó ń tẹ̀lé ọkọ rẹ̀ qila laha dukhuli min abwabil jannati ma sha'it a ní wọ́n ṣílẹ̀kùn àlùjánnà fún báyìí bóyá èyí tó bá wù ọ́ ní ọgbà wọlé bẹ́ẹ̀ sọ àwọn obìnrin wa agbègbè yìí ó pàtàkì àwọn oríire tá a tún lè rí mẹ́là ń sọ yìí wọ́n ti yàtọ̀ sí gbogbo oríire àkíyàmà gbogbo ládàtà fẹ́ gbà ẹni tóbìnrin fi lè rí gbádùn nílé ọkọ òun náà ni kó juwọ́ ju sẹ́lẹ̀ tán yányán fún tàbí jàmáà ọkọ ẹ̀ gbogbo fẹ́ rí yọnu ó fẹ́ rí dùnú lé ọkọ ẹ̀ níjọ́ tó bá ti lè lọ dìbì kan mú subhanallah kò ní gbádùn ayé ẹ̀ torí báwo ọkùnrin láti ní aláyà aláwọ̀ man khalaq ọlọ́wọ̀ bá mọ tó dákó tó mọ gbófin kalẹ̀ ọlọ́run dá kìíní kan náà sáwà lára tí wọ́n pa ló fún àwọn obìnrin ní agbára tí wọ́n náà wọ́n náà ní ète wọn bá ṣe wọ́n lò ọlọ́run wá fún àwa náà ó dá kìíní kan sáwà lára ìgò ara ọkùnrin ṣàrànlá kò sí bó ṣe lè wó kékeré tó ìgò yóò ti rọrùn lẹ̀ ìpè àní apàṣẹ ni mí tó ọkùnrin ipò tọkùnrin máa ń wà pẹ̀lú bọ́ọ̀lù ṣe dá ipò pé kó máa pàṣẹ ni tó bá wà nínú ilé kó lè pàṣẹ ọ̀rọ̀ oúnjẹ òní kó pàṣẹ ọ̀rọ̀ lórí àwọn ọmọ òní kó pàṣẹ ọ̀rọ̀ gbogbo nǹkan pátá obìnrin ló máa ń wà nípò kó pàṣẹ tó níjọ́ tí agbára yẹn ìjọ tẹ́ ẹwà tó bí ọba àdóni ọba tàbí jọba bí gan káà ní ọba orú ọba èkó lápèjúwe káà nítọ̀ ẹlẹ pàṣẹ gbogbo gbogbo èkó yìí kódà tó lágbára jù lẹ́kọ̀ọ́ Victoria Island ẹlẹ pàṣẹ bẹ̀ bó ti wòyí Banana Island ẹlẹ pàṣẹ bẹ̀ bí ó ṣe wòyí Lagos Island generally ẹlẹ pàṣẹ bẹ̀ bó ṣe wòyí àmọ́ ṣe rí ní my twelve one b àgbàpọ̀ba wa ni yóò ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ pa ẹ gbọ́dọ̀ pàṣẹ ṣàrànlá ṣe mi wúti mẹ́mẹ́ ni pé gbogbo àyè ibi tẹ́ ní kọ́ba ti lè pàṣẹ yẹn gbogbo ìwà níjọ lójúmọ́ níbo ní àkùdá padà mọ́ wò àmọ́ twelve tẹ́ ní mi lè pàṣẹ yẹn wáì tí mi ṣe lè pàṣẹ wàhálà dé tẹ́yìn ara my twelve balẹ̀ nígbà ẹ̀ máa rí fìtínà lórí fìtínà bẹ́ẹ̀ náà ni ọkọ̀ ọkọ tọ́nà wọn bá gbé láwọn obìnrin lórí yẹn gbogbo ọ̀nà ló gbọdọ̀ ti pàṣẹ sóńdọ́ tí àwọn bá ń tẹ̀lé tiẹ̀ ìyàwó ló bá fọṣọ òun bá lọ aṣọ òun bá dáná òun bá pọnmi òun ṣe gbogbo nǹkan wá di nǹkan wá ní pẹ̀tọ̀ àwọ̀ ẹ̀yìn kọ́lẹ̀ decide lórí nǹkan bóyá lórí káwọn ọmọ fẹ́ lọ skul kó wá ní skul báyìí mo fẹ́ káwọn ọmọ mi lọ kọ́kọ́ wá ní ah skul báyìí abu èmi ni máa pàṣẹ ilé subhanallah tẹ́lí gbogbo kò sí gbogbo ènìyàn sì lè da tó wájú ọgbọ́n látijọ́ náà ọkọ náà ti rí o ah, ìgbà òkè ṣobìnrin rẹ̀ wọ́n máa wú rẹ̀ pé ìbọn ah ní kí mọ́ ṣe kí ní kan kí mọ́ ṣe ní ṣe ṣe báyìí fún kí n sọ pé kò sí bẹ́ẹ̀ ṣe pàṣẹ lè kí níbẹ̀ bọ́nà wọn bá ṣe lọ́kọ̀ ènìyàn so ilé ìsìn nǹkan tọ́lọ̀ wọn bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àtàríà ọlọ́wọ́ bá gbé lẹ̀ pé tọ̀ eh, nature ta fẹ́ kílé ayé ó fi wà nìyẹn níjọ́ tẹ́lẹ̀ kan bá fẹ́ change kọ̀ bí ah, ẹ̀dá kò ṣe mọ́ rọrùn abàdán onírọrùn ìdí nìyẹn obìnrin ọlọ́run wa subhanahu wa ta'ala aṣẹ́dún gbé fún wọn nìyẹn aṣẹ́dún tẹ̀ pa wọn nìyẹn a rí pé níjọ́ ta bá ti rílu ilé ìláwùjọ kò ní mọ síjà lọ́kọláya táwọn ìlú ẹ̀yìn ṣé nìkan náà máa wá ṣe kíní kan ní bọ́lọ́wọ́n bá tẹ̀ sí gbígbì sí ayé lọ́pọ̀ láyà kalẹ̀ ní. nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú tí àwọn obìnrin wa tí wọ́n gbọ́dọ̀ lọ mójútó tó dẹ̀ máa ń jẹ́ kí ìgbésí ayé àwọn àti ọkọ wọn kò lọ bó ṣe yẹ kí ìgbésí ayé lọ́kọláya kó máa lọ. wọ́n ní pé lẹ́yìn kóbìnrin bá ti ń gbá tó ń tẹ̀ láṣẹ ọkọ ẹ̀ tọ́rọ̀ bá tiẹ̀ wá fẹ́ wá yíwọ́ kó má máa fi ariwo àbí ìjà kó wọn fi kojú ọkọ wọn. àwọn obìnrin wa lénìí kálukú wọn náà ti ń kílèmù páwọn náà lájú ìsìn kódà ìmí ìgbà tó máa kílèmù pé òun lọ skul ìmí ìgbà tó kò sí dáàbẹ̀ kílèmù wọn tó ní sí báyìí tó tọkọ bá sọ kíní kan náà sọ fún mi pé wáì ó sọ pé kíní kan gbogbo obìnrin tọkọ bá ti ń pàṣẹ tó bá ti ń sọ yí pé wáì subhanallah wàhálà ti dé èyàn kan kwẹ́sán ọkọ èèyàn ṣé ló sọ nìyẹn ìwọ wá ní different opinion ṣèlú àwa gbà wọn náà láyé ó lágbára ta lọ́rọ̀ gbé fún wọn náà lẹ́ẹ̀kan ìwọ náà wà lu agbára ta fún un wá sí kí ni jọmọ́ wọ́n lágbára ta fún un agbára ni ọlọ́rin tóbìnrin wá lò ó kò nídìí láti jà kò nídìí láti pariwo agbára ẹ̀yẹ náà ni kò lò in tó fẹ́ kó ṣẹlẹ̀ ní olóyìn ó sì máa ṣẹlẹ̀ tí yóò dẹ̀ máa ṣẹlẹ̀ kò lẹ̀ ní bídá àmọ́ obìnrin wọ́n lẹ́kọ̀ọ́ pa nǹkan yìí ní tí mi wò náà ni pé káwọn ọ̀dọ́ kó ti kíní kan ara àwọn ìfáàjì ní ọgán lè mọ́ kó tàbí kì lódì lódì fọ́kọ rẹ̀ ọgbà Ànábì sallallahu gan sọ pé ó sọ pé kí ni ìfọmọdé láti ọkọ níbi tán ti bá dé nìyẹn o ìmí inú wọn sì rẹ̀ ohun òmàdíìsì kan tí ó kóòtì àbá tó bá ń kóòtì ọ̀rọ̀ àwọn fìlọ́sọ́fà fún yín báyìí in the book of kìnìkan kìnìkan reference kìnìkan sọ pé kìnìkan kìnìkan àá lẹ́nu wọn náà almar'atul muslima aina kitabullah wa aina sunnatu rasulillah alqur'ani da sunna da àwọn tíọ́rì ìjákùjákù ní wà lọ kó sórí àwọn tíọ́rì ẹni mọ̀ á dálẹ̀ a máa bí tíọ́rì yẹn dánú lérù pẹ̀lú ẹni mọ̀ fún òtẹ́ dánú lérù àwọn obìnrin wá ní ìdíkan lọ change àwọn nǹkan yìí kí wá lọ́lọ́ gbé fún wọn o náà ní ọgbọ́n ètè àfá kò sí mọ́kùnrin tó bá yẹ ní àṣẹ báyìí tó bá ti pàṣẹ yẹn tóbìnrin kan nìpe ṣe tẹ́fẹ́ ní ẹ̀sà àmú ti gbọ́ àmọ́ tóbìnrin fẹ́yẹn náà kó wá pé ọkọ rẹ̀ tóbi nù bí tó bá kó sí lórí dáadáa àbáwà ọkùnrin àbáwà yìí náà kọ́ ni tí wá náà ládùúgbò yìí àfi tóbìnrin wa àfi táwọn ìyàwó wa ò bá fẹ́ yẹ́ lómi ìyàwó ò ní ìdájú ó bú wá ọgbọ́kùnrin rẹ̀ ni ó ní láti pariwo mọ́ wa in tó ṣàfẹ́ ẹ̀kọ́ ṣàmọ́ tó mọ́ tẹnu mọ́ mọ́ fọgbọ́n sọ lójú àmọ́ fọwọ́ra ọkọ̀ lórí tí wà fọwọ́ra létí tó bá yá padà níbi wò kí tẹ̀ kí lóru fẹ́ ilẹ̀ tó dájì dè kọ́kọ́ kò kí pẹ́ ṣú àwọn tiwa ara agbára tá lọ́rùn wá fóbìnrin kò ní pẹ́ ṣú ọkùnrin tó wá ti rúdú ẹ̀rúdú ẹ̀wò kí ló fẹ́ ṣe kó yá àmọ́ ìwúyá ẹ̀ṣà kí ó fẹ́ lọ àbí mọ́ lọ ọlọ́ ṣùgbọ́n lè ní àgbó síwájú ọpẹ́ ẹni pé ẹ́ irú kí nìyẹn ni wà lọ́dọ̀ mọ́ mi àtọ̀dọ̀ dádì mi ààrẹ òṣè kí nìkan kìnìkan inú ilé àmà dàrú ní àmà gbóná kí Islam tó dé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ subhanallah ó wá bàwá lóde pé àwọn obìnrin wa tó wá ní Islam wọn ọkùnrin kan à ń pè ní Abu Hamza kí la pè jàmá Abu Hamza ìtsáná ti rẹ̀ abúkílá pé abu hamza kó ní yàrá ń pè yóò kí ó kìí ṣe lákọ̀ kó ní yà abu abu hamza ọkùnrin yìí òun náà wá ló gbé sí ayé gba tọ́lọ́wọ́n ròyìn fún wọn wà idha bushira ahaduhum bil bàbá yìí lè sọ fún kanu wọn kó bí mo bèrè báyìí dọ́là wọ́n wọ́wọ́ mu ojú rẹ̀ ó ni ọ̀hún wà kàbí yóò mọ̀ abanújẹ́ ẹ̀tà wà rọ̀ mẹ́lẹ̀ kọ́ ò yóò mọ̀ sápamọ́ inú àdúgbò ni kò sí ní mo sápamọ́ o látara kó o pé á ah, èmi ni mo wá jẹ́ bàbá obìnrin yóò mọ̀ ronú ìbànújẹ́ ni fún wọn jọ́nà Abu Hamza yìí ìyàwó rẹ̀ bá lóyún obìmọ̀ nígbà tí ó bímọ obì obìnrin ọ̀dà ó mánéjì tó ti bànújẹ́ sí bànújẹ́ torí pé fẹ́ràn ọmọbìnrin náà ó tún bí míì ó tún jóbìnrin ó bí míì jóbìnrin ah, bàtán wá lóyún kan ó wá kó díẹ̀ tí a ò máa bí ọmọ ó wá fẹ́ travel ó wá nítọ̀ ìrìn àjò ti jáwá fún mi báyìí mo sì ń lọ tó lẹ́sùn ni pé kí n tó dé ó ṣe é ṣe kọ́ ti bí ó ti bí wọn àmọ́ má jẹun bóbìnrin lẹ́ o sọ́rí tọ́ ọba ilé bímọ obìnrin èmi ò tún gbénu léyìí mọ́ ní wà bómi tí mo lọ gbé ó tán láàrin èmi àti ẹnu ọkùnrin lèmi náà àti ẹ̀bí ọkùnrin mo bí àkókè àbáyé bá lọ́rin àjò kí ló kọ́ rẹ̀ abúkíláwé Abu Hamza bá lọ́rin àjò Abu Hamza bá lọ ọba dé bí ti ń bọ̀ lọ́nà àdúgbò kí ló pa àwọn bọ́sọ̀rọ̀ tó wáyà yìí White House láti bí irú White House náà ti ń kí gá àṣọ ah, ah, ah, obìnrin wọ́n ti ń kí bàbá obìnrin ẹ̀rọ̀ká sí ní máa ń ṣe kí ní jọ́nà ìmọ̀mbà wọn jẹ́ ah ìwànjẹ́ ti wá dé ó ní àgbàtọ́ ọmọbìnrin yìí tún dójú tì ní pòó ah èmi náà wá mú lérí ìmíṣẹ́ bó ti wá ń bọ̀ ẹ̀kẹ́ bó ti ń bọ̀ láti ṣáàbù yẹ kó tiẹ̀ mánéjì wọlé àní ìlú wọlé ọ̀sẹ̀ bó ṣe kó lọ bá dé sí ilé ibi níbọ̀ wọn àbí kan tó wà lẹ́yìn ìlé wọn tẹ̀wọ̀n bí ilé tó wà lẹ́yìn wáyé wọn lọ lè gbé rẹ̀. àwọn wa sọ fún ìyàwó ká Abu Hamza mo ti dé àwọn wa wálé nítorí pé ọbí ọmọbìnrin náà ni ó sọ bẹ́ẹ̀ kó tó lọ náà ó sì padà sí bẹ́ẹ̀ subhanallah àwọn ẹni yóò ní ìsìlámù jọ kẹ́ni mọ̀ pé jàìlíyà táwọn obìnrin wá ń ṣe lé nìkan ó burú ju táwọn yìí nǹkan láwọn òbí kan ká lè nílẹ̀ nìkan bá dánwẹ́ ò túnjẹ tún wá jẹ́ nkùnlẹ̀ kẹ́wẹ́ kí làwọn tí wọ́n ṣe yóò wọ ìjágbà àti nìkọ́ yóò gbàbẹ̀ lọ́nìí ó yà bá ń sá ìkóra ìjáde bẹ̀ yẹn kẹ́ẹ̀fẹ́ wo kẹ́ẹ̀ tí wọ́n tẹ̀lé mi ká lọ lẹ́sìn obìnrin yìí ń jọ náà àwọn òṣèlú ẹ̀ ẹ̀kọ́ táwọn obìnrin wọn nílé tí lè fi ń gbóná nìyẹn ọlọ́run dẹ̀ fún wọn lágbára ẹ̀ ó kàn bímọ obìnrin tó gbé náà tó bá bọ́ síta níbi tó ti wọ̀pá bọ́ amúso ti mọ̀ gbọ́ ohun mo bá ń bọ́ wọn ṣeré màálé àbí hamza tààlà ya àtìná ya dọ́lọ̀ fèlbàì tí lẹ́rí yàlìlá ọ̀dùbánà àlá náà lè dàlbàníná wàlẹ́ ìṣàbálẹ́kà fi àìdínà فنحن كالأرض لزارعينا نحسد ما قد زرعوه فينا ojú báyìí náà lọ tẹ́lígbà tó kọ́ ní lẹ́lẹ́kíní àbúhámsá ò tètè gbọ́ ó tún kọ́ lẹ́lẹ́kejì ó kọ́ lẹ́lẹ́kẹta àti tí ó dẹ̀lẹ́kẹ ni àbúhámsá wá látílẹ̀ fi àkíní gbọ́ yìí ما لأبي حمزة لا يأتينا agbára ni ọlọ́run fáwọn obìnrin yadhallu fil bayti alladhi yalina rabbana alla nalida banina walaysa dhaka fi aydina fanahnu kal ardi li zari'ina نحصد ما قد زرعوه فينا ah, ọmọ ìwọ̀n ọ̀túnmọ̀ rẹ̀ káàkiri púpọ̀ àwọn òmìnirí kí ní wí gan ah subhanallah kí ni gbọ́nà wèé ya ni máa lè abi hamza tàláyà tí ìnà kí ní ṣe bàbá hamza tán tún wá wá níwá bá wa máa kí ní ṣe tẹ́rẹ̀kọ́ ọmọ ní bá ṣeré ọmọ ní àmọ́ ń sẹ́ndì mẹ́ṣẹ́jì ni láyé tá ń wí kò sí text message ká tó ní text message ló lò ní kò bá tó ní power àdúgbà náà àmọ́ lè ní àwọn èèyàn tó ní text message lọ́wọ́ kò nílò ó lè bọ́kọ̀ sọ lórí WhatsApp kò nílò àwọn icon kan wà fẹ́ pé tó bá send àwọn kìnnì kan bẹ́ẹ̀ torí ọkọ̀ rẹ̀ mọ́ dàrú bí tó wà kò nílò agídí ni àtàríwó àwọn eléyìí ọ̀rọ̀ agídí kọ́ ó kàn kọ́ níjẹ̀ náà kí ní sàbọ̀ àmúsà tí wà wálé mọ́ yàtọ̀lù fìlbàìtì lẹ́rí yàlínà àti ẹ̀gbọ́ pé ẹ̀kùnlé wá bí ganá tó ń gbé ní ṣìgán a gbọ́ pé ẹ̀kùnlé wá bí ní tó ń gbé ní ṣìgán gọ̀dùbánà bá Na ní ìtàn bínú sí náà dígbé torí pà bímọ náà ń bínú sí ní mọ́ ẹ̀lẹ́ ah, ìsàdá ẹ bá bàbá Hamza pé sọ́wọ́ wa wá ní yíò wà ní táwa làwa ń sọ ọmọ ọkùnrin àbá àlà ń sobìnrin ni yíò sí lọ́wọ́ tiwa àtàbá tiẹ̀ ní àwòdélẹ̀ gan-an fàdà ànàkà àrùdèlìsà ìrìnà àrùbìnrin kí wá ti wá ń bẹ̀ ilẹ̀ lásán làwa ilẹ̀ oko téèyàn máa ń dáko sí làwa àgbẹ̀ ni ó wà ní ó dáko sí orí ilẹ̀ tiwa

ó bẹ́ jáde báyìí ọlọ́sì ń dì mọ́ ìyàwó rẹ̀ ta ó wá ń kíṣe agbárí ẹ̀ pa ó bá kíṣe gbogbo ẹ̀ ṣàjà lọ wọlé mọ́ ní sólúlé ibi tíjà parí sínú ọ̀dà máa. kí a fẹ́ mú bẹ̀ ni pé ẹ wo agbára tọ́lọ̀ fún ọ obìnrin náà ní bó ṣe lè sọ̀rọ̀ tó yẹ pé àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ báyìí tó bá kàn rí ìdí létí ọkùnrin àràlá èyí tó fẹ́ kọkùnrin ó máa ṣe yóò sì máa ni yóò máa ṣe àlùkálìmọ̀ àtàyè àwọn gbólóhùn tó dáa gbólóhùn tó rẹwà àwọn approach tó ṣe pé tóbìnrin bá gbé kalẹ̀ báyìí subhanallah pé pé ìwọ ọ̀tọ̀ nìkan ló ti ó dẹ̀ lómìn obìnrin míì nǹkan tó rọ̀ǹdù ló mú wá ní ìmọ̀ràn ìmọ̀ràn ẹ̀ rọ̀ǹdù ṣùgbọ́n àgbékalẹ̀ ìwọ̀gá ah ìdílé yìí sọ ọkùnrin yẹn kí kíní yẹn rí bẹ́ẹ̀ agbára gbogbo ilé ìyàwó nǹkan táwọn obìnrin wá lè máa lò rí kì í ṣọ̀rọ̀ ká máa ágíù pẹ̀lọ́kọ ó ṣe ká máa pariwo lọ́kọ lórí tọkọ bá ní nǹkan báyìí lòun fẹ́ ìwọ náà wá lópin náà dá nǹkan lè kàn ilé mi lè fẹ́ o ní tí wọn náà fẹ́ yẹn náà ó ṣeé ṣe ṣùgbọ́n mẹ́tọ̀dù wo ló fẹ́ gbà láti lè rí bí àti ìrògbò òjijì ẹ̀ náà ṣọ́lọ́ ọ̀rọ̀ ò gbé obìnrin kalẹ̀ lẹ́ni tí a máa wá fẹ́ mọ bọ́ ọkùnrin compete nínú ilé ọlọ́run gbé wọn kalẹ̀ lágbèkalẹ̀ pé kí wọ ọkọ ni ó máa darí ẹ̀ ṣùgbọ́n wọn náà ní tó tí lè fi darí ọkọ padà lọ ọlọ́run á máa méjèèjì ó fi wá ran ara wa lọ́wọ́ ọlọ́run á máa mọ̀ báláǹsì nǹkan yẹn kò tí gbogbo ẹ̀ kọ́lọ́run bá lọ pín àṣẹ sí méjì ni kí ni ó padà dìjọ náà ó máa padà kọjú ẹni ẹ̀wọ̀ ẹnìkan ló pe ọpọlọ àbúhámsà padà inú rẹ̀ ń bàjẹ́ bọ̀ ní o inú àbúhámsà ń bàjẹ́ ká má tìbànújẹ́ tìbànújẹ́ ló fi wọnú bí tó wà ó nígbà tó rí tó yàwó rẹ̀ tó ọpọlọ rẹ̀ wálé padà jẹ̀mọ́ tí wọ́n rántí pọ́mọ obìnrin náà bíbò mọ́ ó padà ń blé mọ́ ẹni pé àsún nǹkan tiẹ̀ ní ara òun nìkan lóbìnrin wà ń gan lòun lọ́kùnrin lára tí wọ́n nǹkan tó yẹ ká mọ lò rí láàrin ara wa níjọ́ tí lọ́kọ̀ láya tá a bá ń fi irú ìgbésí ayé báyìí bára wa gbé láàrin mọ́ ní wàhálà pàtàkì jùlọ àwọn obìnrin wa obìnrin míì wàá mọ ní challenge mi nínú ilé ọkọ ẹ̀ tí epo lè mọ difficult tó lè mọ fa kí inú ilé mọ gbóná nínú àwọn challenges yẹn ni pé ẹlòmíì ọkọ rẹ̀ fẹ́ lóòótọ́ àwọn ọkọ ti pátì bí ọkọ fẹ́ ta níyàlẹ́ o àbí kò tiẹ̀ tí fẹ́ mi gan èmi á pé òun lòun á ṣẹ̀ṣẹ̀ sọ fábù pé ó ti yá àbúrò dídì jí òun rí pé ó yá bísímìlá ká ṣe súnà irú eléyìí náà máa bí obìnrin mi nù kó jẹ́ pé ọlọ́run pàṣẹ fóbìnrin pé gbogbo ọjọ́ tí ọkọ bá ti sọ pé yá kò gbọ́dọ̀ ronú lẹ́ẹ̀mejì torí the funniest thing ni pé lásìkò tá a tún wà yìí subhanallah àwọn èèyàn ń fi déètì sí ń ní báyìí wọ́n ní ọjọ́ fún ni wọ́n ti ní wọ́n ti ní kí la máa pè wọ́n ti ní time table fún àgbọ̀ once in a week ni o ẹlòmíì once in two weeks ni o ẹlòmíì second week of the month gbogbo ní sí làwọn akú ẹ̀rọ káṣà máa gbọ́ gbogbo ẹ̀wọ̀n àwọn rojọ́ ẹ máa wò pé ah, irú èwo lẹ́yìn fi gbére ìyá rí ah, ẹ ṣé wàá jẹ́ bí oúnjẹ ni ah, oúnjẹ náà náà bá pè fún wọn. yes nisa'ukum harithun lakum fa'atu harithakum anna shi'tum ṣèbó kó lamọ́ kí lamọ́ lọ́mú lóko àwọn ọlọ́mú jẹ́ ni ó ń dẹ̀ láwọn ìyàwó yìí náà bí oko náà ṣe rí ẹwọ́nú oko yín gbà tó bá ti wù yín lẹ́kìn lè múṣkìlá múṣkìlá tá ní sí ni pé ó ti wá di kúbìnrin wàhálà tí ń wà lágbègbè yẹn fóbìnrin ni àwọn àdínkù fẹ́ wọn bọ́kọ ẹ̀pìn wàhálà wọn adé tó kù yẹn gbọ́dọ̀ juwọ́ ju sẹ́lẹ̀ fún ọkọ ẹ̀ ní gbogbo ọ̀nà tóbìnrin bá fẹ́ kó wọn rọ́nà lọ ẹnibí táwọn ń sọ ó sì láti gbé pé kó wá yẹ pé opposite ló wá ń ṣẹlẹ̀ pé pé ọkọ òní ò fẹ́ máa dá obìnrin rẹ̀ lóhùn ọkọ ó ní ò fẹ́ ṣe ni jọmọ́ kò fẹ́ dá obìnrin yẹn lóhùn ṣe nínú agbègbè yẹn obìnrin tún ní bó lè pe ọkọ ẹ̀ padà obìnrin ní kí ó ní bó lè pe ọkọ ẹ̀ padà báwo ni adẹ́ ṣe pé kò sí bó ṣe fẹ́ pé kọjá pé ìwọ náà chẹ́ẹ̀kì báwo ló ṣe ń lo ìgbésí bó ṣe ń lo nulé báwo ló ṣe ń lo pẹ̀lú ọkọ ẹ̀ ẹlòmíì tó bá wà nílé lásìkò tí ò bá lọ halkọ́ tí ò lọ ní kò tó ṣiṣẹ́ o èyí ọkọ̀ gbéṣẹ́ tán ilé ọkọ̀ ló tún lọ gbélé ọkọ̀ ló ń lọ dàmúdàmú tọkọ bá jáde látàárọ̀ arúrú mọ́yà náà ni tọkọ bá tún máa wọlé padà atúnrúrò tó bá tún fẹ́ wọ jìgbàbù lọ sáṣọ níta èyí tó ti bẹ́ẹ̀ ya tán ló máa wọ̀ níjọ́ tó bá lọ ń bọ̀ wá sí halkọ́ àwa mọ́ra awọ gbogbo ẹ̀ tí ó fẹ́ wá sí lálẹ́ fẹ́ níbọ̀dì ní halkọ́ ni láti mùṣkílà alukọ yẹn gan ló yẹ kó kàn mọ́ rúurú kó kàn múra jákujàku wá kò ṣe tó fẹ́ wú ẹ yes kò ṣe tó fẹ́ rí tiẹ̀ wò bọ́ ilé ọkọ ẹ tó ń lọ tó kọ ẹ ti máa mọ wù ẹ báwo ló ṣe múra sọkọ ẹ lọ́rùn ẹlòmí ṣáà kàn máa wọ aṣọ náà ni ẹlòmí tí a bá lóun múra dáadáa fọkọ báyìí ló jẹ wíkẹ́ndì nìkan kí ló dé tó lè mọ múra láàárọ̀ tí ó ṣe pé tí wọ́n máa múra tẹ báyìí rọ̀lẹ́ ló múra wọ́n máa ní kí ló dé mo fẹ́ rí sọ́fíìsì ni yes ọkọ ẹ ti bẹ́ẹ̀ dé tọ́sùpẹ́ ò bá dẹ̀ sí lé kí wọn náà dàbí ìgbà bí ẹtú ṣe resume láti ẹtú ṣe dé láti ibi iṣẹ́ báwo yẹn ṣe máa ń múra lọ bí iṣẹ́ wọn láàárọ̀ tán máa ń múra tán máa lu gbẹ tán máa ń ṣe makeup ìwọ náà ṣe bẹ́ẹ̀ tọ́pọ̀ ẹ bá ti bẹ́ẹ̀ dé lọ́wọ́ rọ̀lẹ́ wọ́n ti múra kalẹ̀ ọkọ ìgbọ̀rọ̀ dé bẹ́ẹ̀ tó bá dé tó kàn wẹ̀ àwọn ọkùnrin yìí kọ́ ni kò ní sọ̀rọ̀ akọ̀mọ̀ ìwé náà ni pé àwọn ah, yìí kàn dán sí lójoojúmọ́ ni yóò àti máa dán sí lójú ẹ̀ lójoojúmọ́ nìyẹn ṣùgbọ́n ìmúra ẹ ìgbà tó fẹ́ wọlé tẹ́ ẹkọ́ márì ó ní bó ṣe ń múra kí ní ẹwà ń wálẹ̀ díẹ̀díẹ̀ kò sọ́gbà mọ́ rí ẹni rẹ̀ tó ti gbó bọ̀gá lójoojúmọ́ bó ṣe múra ilé yìí ó ti wẹ̀ kalẹ̀ ó ti múra ó ti para ó ti ṣe problem dání ni pé ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin wa lè ní akànṣá gbogbo onúlé amọ̀rún gbà míì míì tọ́ẹ̀lẹ̀tì amọ̀rún gbogbo amọ̀rún báwo lọ́kọ́ ṣe fẹ́ wà comfortable látọ̀pọ̀ fẹ́ ṣe anything pẹ̀lú ẹ̀ torí kódà kí wọ́n gan máa ń rùn fún rẹ̀ ipe tọ́ẹ̀lẹ̀tì inú ilé rùn yẹn àwọn ìwọ gá para mọ́rùn sí yẹn ó dàbí ẹnìkan ẹnìkan láìpẹ́ yìí wọn àtọkọ wọn jọ ní ìṣù alùpùpù ah! mi sọ ló fi sọ ọ̀rọ̀ aláàrùn ẹlẹ́ ṣe mí oníyá ah, ah, báwo ni oúnjẹ ṣe wọ́n ń rùn bí omi pọ̀nmọ́ báyìí ẹwọ́jà rẹ̀ rẹ̀ ṣe ẹgbẹ́ tó ṣúwà ní pé oúnjẹ ò lè rùn bí omi pọ̀nmọ́ bọ̀ ìkẹ́kọ́ ló rùn nú irritate ọkọ ló fi débi pé oúnjẹ tó ṣe gan kò jẹ́ kó wù jẹ oúnjẹ tó wá ṣe kalẹ̀ ẹnìkan wá ṣe ń tàbí àwọn onígbọ̀n wọn wá gbé fọ́fọ́ jẹ́jẹ́ inú wa ń bi nítorí wá rojọ́ síbẹ̀ ṣé wàá wọ́n obìnrin wa ẹ jẹ́ ká lọ kọ̀rẹ́tì agbègbè yìí ìmúra fi tẹ́ ọkọ ẹ lọ́rùn ṣùgbọ́n àwọn aṣọ tó ní tó da tó wà nílé yẹn ọkọ ẹ ní Islam fẹ́ kó wọ́ sí lọ́rùn torí gbogbo pàtàkì tó lásìkò tá a ti wá wà ìlú sí sùhánà láwọ́ ọkùnrin tá à ń jáde ilé nìkan náà kó ṣàánú wa ni o kọ́ ló ba ìṣèjẹ́ máa lọ́wọ́ ni o àwọn tá à ń jáde oríṣiríṣi obìnrin là ń rí ta gbogbo gọ́dọ̀lù bá sọ̀rọ̀ tá a bẹ́ẹ̀ ṣe aṣáàmá fún wọn mọ́tò

kò sí bóyẹ bẹ́ jẹ́ òní ọkọ̀ òní rí ẹkùn orí èèyàn torí pé irú nǹkan tó tẹ̀ tó wọ́n rí ìta lásìkò tá a ó kọjá bẹ́ẹ̀ tó rí anything ta báyìí èmi ni kó máa rántí nílé adábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam lómi kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ náà ó láwọn ọkùnrin bí tó máa fi lè rí nǹkan tó bá wù wọn lára obìnrin lóbìnrin níta kí ló ní ká ṣe káwọn ànábì tó wá tó wá ṣẹlẹ̀ sálẹ́bí sọ̀lá àṣálá fún ànábì tó kó pẹ́láwọ̀ sàhábà obìnrin kan dẹ̀ kọjá orí àjábà ànábì sọ̀lá àṣálá á ànábì dẹ̀ wọlé olùbáwọ̀ ìyàwó ẹ̀ àkẹ́kọ̀ọ́ báyìí báyìí mo rí sí orí àjábà mi ó dẹ̀ lọ ọ̀dọ̀ ṣáwà mi lọ́dọ̀ àwọn ìyàwó mi àmọ́ lè ní àwa ń sìn báyìí ẹni tó bá fi lè rí anything tó tó bá délé ìbá tí a báyàwó rẹ̀ gan-an adẹ́kùn gbàgbé kò tẹ̀lé ṣe ẹnìfì wọ́n kò múra dáadáa o ò sílé o tún lé sí o ò sẹ́ o tẹ́bíẹ̀tì kalẹ̀ kó tó dé ṣùgbọ́n àwọn agbègbè yìí àwọn agbègbè tí wípé a fi ní àwọn wàhálà díẹ̀ tẹ̀ díẹ̀ láàárín àwa lọ́kọláya nìyẹn ṣọwádìí pọ́ìntì táwọn ará yà kan yẹn la máa fi parí ẹ̀ ní pọ́ìntì wa ẹlẹ́kẹ̀ẹ́ ní ta fẹ́ sọ kí àwọn obìnrin wa kọ́ lọ máa ju tẹ̀lé náà òun náà ni agbègbè pé kán máa tẹ ọkọ wọn lọ́rùn níjọ́ tí ọkọ wa ti sọ pé kò yá alábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ila èyíkéyìí ní obìnrin tí ọkọ rẹ̀ bá pè pé ó yájá sọ̀rọ̀ súnà ó wá yarí pé kò sí àwọn ó máa gbé ṣe pé títí tílẹ̀ ọjọ́ ló fi mọ́ tàbí tí ọkọ rẹ̀ fi yọ agbègbè yìí ó pàtàkì ẹ má jẹ́ ká kí ọ̀làjú kí ọ̀làjú bọ̀ ẹ má jẹ́ ká sọ di tí kò yẹ ká sọ di Islam bó ṣe gbé nǹkan rẹ̀ kalẹ̀ náà ní ká wara filẹ̀ Ọlọ́run tó gbé síbẹ̀ yẹn mọ nǹkan tó ní tó fi gbé síbẹ̀ tí wọ́n náà bá ti fẹ́ kọ́kọ́ ẹ kó wò ta àwọn lè ní àmàrà àwọn tí pẹ̀lú àwọn ní muslim àmàrà àwọn tí wọ́n pẹ̀lú àwọn tí wọ́n ṣe súnnà agbègbè yóò lọ gẹ́gẹ́ bó ti ṣe yẹ kí ó ṣe yẹ kó wọn lọ sọ abẹ́lẹ́ ọ̀bọ̀lá subhanahu wa ta'ala nígbàtí ìwà kára ní ẹ̀jẹ̀ wọ́n fọ́lẹ́ àti ní àti ẹ̀yin àwọn ìyàwó ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọṣẹ́ àtúnmọ̀ṣe àwa náà kọ́lọ́mọṣẹ́ àwa náà ṣe fún àwọn ìyàwó wa ìgbésí ayé lọ́kọ́láyé ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọṣẹ́ àdìpín ní àlàáfíà wasalli lahumma ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi wa sallim subhanaka allahumma wa hamdika ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.